matthew orí kọkàndínlógún nígbà tí jésù parí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó kúrò ní gálílì ó dé ìgbèríko jùdíà ní òdìkejì odò jọ́dánì ọ̀pọ̀ ènìyàn ni ó ń tẹ̀lé e tí ó sì wò ó sàn níbẹ̀ àwọn farisí wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ń dán án wò wọ́n bi í pé. ǹjẹ́ ó tọ̀nà pé kí ọkùnrin kọ ìyàwó rẹ̀ sílẹ̀ fún ìdí kankan? ó dá wọn lóhùn pé. ẹ kò mọ̀ pé ẹni tí ó dá wọn ní ìbẹ̀rẹ̀ takọtabo ni ó dá wọn tí ó sì wí pé ìdí nìyí tí ọkùnrin yóò fi fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ tí yóò fara mọ́ ìyàwó rẹ̀ àwọn méjèèjì yóò wá di ara kan èyí ni pé wọn kì í tún ṣe ẹni méjì mọ́ bí kò ṣe ọ̀kan nítorí náà ohun tí ọlọ́run bá ti so pọ̀ ènìyàn kò gbọ́dọ̀ yà á. wọ́n bá tún bi í pé. kí ló dé tí Mósè fi pàṣẹ pé kí ọkọ fún aya ní ìwé ìkọ̀sílẹ̀ kí ó sì kọ ọ́ sílẹ̀ Jésù dá wọn lóhùn pé nítorí líle ọkàn yín ni Mósè fi gbà fún yín láti kọ aya yín sílẹ̀ ní ìbẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀ mo sọ fún yín pé ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ tí kò bá jẹ́ nítorí àgbèrè tí ó bá fẹ́ ẹlòmíràn ó ṣe àgbèrè. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. bí ọ̀ràn láàrin ọkùnrin àti obìnrin bá rí bẹ́ẹ̀ kò ṣe àǹfààní láti gbéyàwó. ṣùgbọ́n ó sọ fún wọn pé kì í ṣe gbogbo ènìyàn ni ó lè gba nǹkan yìí àfi àwọn tí Ọlọ́run bá fi fún láti gbà á nítorí àwọn ẹlòmíràn jẹ́ akúra kí a tó bí wọn ènìyàn sọ àwọn mìíràn di akura àwọn ẹlòmíràn sì sọ ara wọn di akúra nítorí ti ìjọba ọ̀run ẹni tí ó bá lè gba èyí kí ó gbà á. ní àkókò yìí ni wọ́n gbé àwọn ọmọdé wá sọ́dọ̀ Jésù kí ó lè gbé ọwọ́ lé wọn kí ó sì súre fún wọn ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá àwọn tí wọ́n gbé wọn wá wí ṣùgbọ́n jésù sọ pé. ẹ jẹ́ kí àwọn ọmọdé wá sọ́dọ̀ mi ẹ má dí wọn lọ́nà nítorí ti irú wọn ní ìjọba ọ̀run. ó bá gbé ọwọ́ lé wọn ó sì kúrò níbẹ̀. nígbà kan ẹnìkan wá sọ́dọ̀ jésù ó bi í pé. olùkọ́ni nǹkan rere wo ni kí n ṣe kí n lè ní ìyè àìnípẹ̀kun. jésù sọ fún un pé. nítorí kí ni o ṣe ń bi mí nípa ohun rere ẹni rere kan ṣoṣo ni ó wà bí o bá fẹ́ wọ inú ìyè pa àwọn òfin mọ́. ó bi jésù pé. òfin bí irú èwo. jésù sọ fún un pé. ìwọ kò gbọ́dọ̀ pa ènìyàn ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè ìwọ kò gbọ́dọ̀ jalè ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ àti pé fẹ́ràn ẹnìkejì rẹ bí ara rẹ. ọ̀dọ́mọkùnrin náà sọ fún jésù pé. gbogbo òfin wọ̀nyí ni mo ti pamọ́ kí ni ó tún kù kí n ṣe jésù sọ fún un pé. bí o bá fẹ́ ṣe àṣepé lọ ta dúkìá rẹ kí o pín owó rẹ̀ fún àwọn tálákà o ó sì ní ìṣúra ní ọ̀run lẹ́yìn náà máa tẹ̀lé mi. nígbà tí ọ̀dọ́mọkùnrin náà gbọ́ ọ̀rọ̀ yìí ó kúrò níbẹ̀ pẹ̀lú ìbànújẹ́ nítorí ó ní ọrọ̀ púpọ̀ jésù bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò ṣòro fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run mo tún ń wí fún yín pé yóò rọrùn fún ràkúnmí láti wọ ojú abẹ́rẹ́ ju fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run lọ. nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ ẹnu yí àwọn púpọ̀ wọ́n ní. bí ó bá rí bẹ́ẹ̀ ta ni yóò rí gbàlà. jésù wò wọ́n lójú ó sọ fún wọn pé. èyí kò ṣeé ṣe fún ènìyàn ṣùgbọ́n ohun gbogbo ni ó ṣeé ṣe fún ọlọ́run. pétérù bá bi í pé. wò ó àwa ti fi ilé àti ọ̀nà sílẹ̀ àwa ń tẹ̀lé ọ kí ni yóò jẹ́ èrè wa. jésù sọ fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé nígbà tí ó bá di àkókò àtúndá ayé tí ọmọ ènìyàn bá jókòó lórí ìtẹ́ ìgúnwà rẹ̀ ẹ̀yin náà tí ẹ tẹ̀lé mi yóò jókòó lórí ìtẹ́ méjìlá ẹ ó máa ṣe ìdájọ́ lórí ẹ̀yà ìsírẹ́lì méjìlá gbogbo ẹni tí ó bá sì fi ilé tàbí arákùnrin tàbí arábìnrin bàbá tàbí ìyá ọmọ tàbí ilẹ̀ sílẹ̀ nítorí orúkọ mi yóò gba ìlọ́po ìlọ́po ní ọ̀nà ọgọ́rùn-ún yóò sì tún jogún ìyè àìnípẹ̀kun ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ ará iwájú yóò di èrò ẹ̀yìn àwọn èrò ẹ̀yìn yóò di ará iwájú